Thank God for this evening. Sọ fún Olúwa pé ó ṣeun. Tell God I thank you. Sọ fún pé ẹ ṣé Olúwa o. Say Lord, I thank you. Mo dúpẹ́ lọ́wọ́ yín. I thank you. Fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún èmi. For the grace granted unto me. Láti jẹ́ àlàyé ọkàn lásàlẹ̀. To be a living soul this evening. Ẹ jẹ́ kí ẹnìkan sọ̀rọ̀. Let somebody speak out. Dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn. Thank that Father. Ẹni tó mú ọ láti rí Tuesday tó parí tó kẹ́yìn nínú oṣù kẹsàn-án ọdún two thousand and eighteen. The one that make it to see the last Tuesday in the month of September two thousand and eighteen. Kì í ṣe nípa pa bẹ́ẹ̀ ni kì í ṣe nípa agbára. It is not by power nor by might. Mo fẹ́ kó yin Ọlọ́run yẹn. I want you to appreciate God. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ thank him. dúpẹ́ fún ìbùkún rẹ̀. thank him for his blessing. dúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ̀. thank him for his grace. dúpẹ́ fún àánú rẹ̀. thank him for his mercy. dúpẹ́ fún ìrànlọ́wọ́ rẹ̀. thank him for his help. mo fẹ́ kó o yin ọlọ́run yẹn. I want you to praise that God. sọ fún ọlọ́run yẹn kó ṣeun. tell that God that thank you. sọ fún kó ṣeun. tell him that you thank him. sọ fún kó ṣeun. tell him that you thank him. bí ọlọ́run ga látòkan ọyọ rẹ. lift him high from the bottom of your heart. bí ọlọ́run ga láti inú rẹ wá. lift him high from the bottom of your heart. láti odò inú rẹ sọ pé olúwa kó ṣeun. from the deep of your body Give I uh, say thank you Lord. Sọ fún Olúwa kó ṣeun. Say Lord I thank you. Sọ fún Olúwa kó ṣeun. Say Lord I thank you. Say Lord I thank you. Say Lord I thank you. Ẹ Lift him high. Ẹ̀yin orílẹ̀-èdè gbogbo. All ye nations. Ẹ̀yin. Praise him. ènìyàn gbogbo. All human men. Nítorí tí ìṣe ìfẹ́ rẹ̀ pọ̀ sí wa. For his asọ́lọ́bí kindness towards us. mo fẹ́ kó yin ọlọ́run lálẹ́. I want you to praise that God tonight. mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀. I want you to thank him. sọ fún ọlọ́run yẹn. say Lord I thank you. ọmọ máa ń mọ́mí dádì bá mi sọ̀rọ̀. mọ́mí dádì help me to speak out. bá yan ọlọ́run yẹn. help me to praise that God. bọ́dá àti àǹtí yẹn. brothers and sisters. ẹ̀yin ọmọ ẹ̀yìn. our uh, uh, children please praise him. ènìyàn tó ń dán mi. or everybody that are hearing me. sọ fún olùwàpò ṣeun. tell him that thank you. sọ fún olùwàpò ṣeun. say Lord I thank you. sọ fún olùwàpò ṣeun. say Lord I thank you. Jésù Kristi Oluwawa, Amen. Ìyìn rẹ ò ní tán lẹ́nu mi títí láéláé. Your praise will not cease from my mouth forever. Olúwa ṣé o. Lord, we thank you. Alágbára nínú àwọn ọ̀run. Mighty one in heaven. Akínpẹ́ ní àṣálẹ̀ yìí. We say thank you for tonight. Olúwa gba ọpẹ́ wa. Lord, accept our thanks. Wákàtí ìtúsílẹ̀ yìí tó kẹ́yìn nínú oṣù kẹsàn-án yìí. This is the last deliverance hour for this month of September. Olúwa gba ọpẹ́ wa o. Lord, accept your thanks. Ògo ni fún Ọlọ́run. Glory be to your name. Ǹjẹ́ wákàtí náà rèé? This is the hour. Olúwa ṣe ara rẹ lógo. Lord glorify yourself. Àwọn ò ní agbára kankan. We have no power of our own. Ìwọ ni agbára wa. You are power. Fi agbára fi ara rẹ hàn nínú ara wa ní àṣálẹ̀ Manifest yourself through us tonight. Mo ní kó fi ara rẹ hàn nínú wa lásàálẹ̀ Manifest yourself through us tonight. Lo wá fún iṣẹ́ agbára rẹ. Use up for your work of power. Ohun tá a bá dè jẹ́ kó di dídè. Whatever we ban let it be banned. Ohun tá bá tú jẹ́ kó di tútú. Whatever we lose, let it be lose. Gbogbo ọkàn tó máa pariwo ń bì lálẹ́. Verse so that we shout here tonight. Ọlọ́run kó dá èmi àti ẹ lóhùn. Lord should answer you and I. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Jésù Kristì Olúwa wa. Amen. Mami àti dádì sọ pé hallelujah ńlá kan sí Ọlọ́run yẹn. Mami àti dádì say one big hallelujah to God. Okay, dada bá mi kí hallelujah ńlá kan wọn ẹni tó lọ́rùn ó bá pàdé ń bí lálẹ́ kí hallelujah alákọ̀ọ́ sí ọlọ́run. shall we tonight shout hallelujah to God. ẹ pàtẹ́wọ́ fún Jésù. gather round together for Jesus. ẹ jókòó. be seated. mo fẹ́ kó farabalẹ̀ gbọ́ mi lálẹ́ I want to be patient and listen to me tonight. a ní àdúrà ẹ̀yọ̀kan ṣoṣo láti gbà. we have a prayer point to pray. mo dẹ̀ fẹ́ kó múra and I want to be more prepared. Nǹkan ṣoṣo la fẹ́ ṣiṣẹ́ lé lórí lálẹ́. We want to work only just on a single thing tonight. Lórí nǹkan yẹn náà dẹ̀ láti pe àdúrà tá a máa pè. And on that thing we are going to call the prayer point that we are going to call. A lè yí àdúrà yẹn sí bí ọ̀nà bíi méjì mẹ́ta mẹ́rin o. The prayer might be divided into two or three places. Gbọ́ lórí nǹkan ṣoṣo. But just on one point. Kí lolúwa fi rán mi sí ọ lálẹ́ yìí? What is that the Lord has sent me to you tonight? Ohun tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí lálẹ́ náà ni pé Olúwa fa ìjọba wọn ya. What I want to welcome uh, tonight is that the Lord should turn their heaven. Fa ìjọba wọn ya. Tear their government. Uh-huh. Fa ìjọba wọn ya. Tear their kingdom. Bless you, sir. Ìjọba kan wà tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí nbí lálẹ́. There is a kingdom that we want to work upon tonight. Ìjọba kan wà tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí lálẹ́. There is a kingdom we want to work upon tonight. Àdẹ̀fẹ́ ké sí ẹni tó ní ayé àti ọ̀run. He want to call upon the owners of heaven and the earth. Ẹni tí gbogbo ìjọba ń bẹ lọ́wọ́ ẹ̀. The one that owns all kingdom. Láti fa ìjọba náà yà. To tear the kingdom. Ẹ jẹ́ kí gbogbo ènìyàn múra. Let everybody get prepared. Jẹ́ kí ọ̀dọ̀ rẹ ó le lálẹ́. Let your own side be strong tonight. Mi ò mọ bóyá torí rẹ lÓlúwa fi sọ̀rọ̀. I don't know maybe because of it that the Lord has spoken. Pé ìjọba kan ní láti fàyà. There, there is a government that needs to be torn apart. Ìjọba pọ̀ láyé lónìí. There are a lot of uh, kingdom today ìjọba ìlú wa. the word that of the town. ìjọba inú ilé wa. that of home. ìjọba orílẹ̀-èdè wa. that of the nation. bẹ́ẹ̀ dẹ̀ ni ìjọba pọ̀ nínú ẹ̀mí. and we have different kinds of kingdom in the spirit. à ń rí ìjọba láti inú ìgbìmọ̀ kọ̀ọ̀kan. we have one from the council of the darkness. àwọn sọ ní ìjọba tiwọn. the witchcraft have their own kingdom. àwọn àjẹ́ ní ìjọba tiwọn. the witchcraft have their own kingdom. àwọn alágbálayé ní ìjọba tiwọn. the mighty one of the earth or the world have their own kingdom. Àwọn alágbára ojú òfurufú ní ìjọba tí. Mighty one in the and here also have their own kingdom. Ìjọba ń bẹ nínú omi. There are kingdom inside water. Ìjọba kan ń bẹ nínú omi o. There is a kingdom inside water àwọn kan wà nínú omi tí wọ́n ń ṣe ìjọba. there are some inside the water doing their own government there. ìjọba ń bẹ nínú afẹ́fẹ́. we have kingdom in the air. ìjọba ń bẹ lójú òfurufú. there is one in the sky. ìjọba ń bẹ nínú aginjù. there is one in the wilderness. ṣùgbọ́n nǹkan tó dájú ni pé. the most assuring thing is it. ìjọba ọlọ́run náà wà there is kingdom of God. bẹ́ẹ̀ ni ìjọba ọlọ́run ó lágbára ju gbogbo ìjọba mìíràn lọ. the kingdom of God is so powerful more than any other kingdom. ìjọba ọlọ́run ju gbogbo wọn lọ. is greater than every other kingdom. bẹ́ẹ̀ ni agbára tó ń bẹ nínú ìjọba ọlọ́run ju gbogbo agbára tó ń bẹ nínú ìjọba kí ìjọba. the power in the kingdom of God is greater than the power in the other kingdoms. ṣé mo wí bí wòlíì ọlọ́run lálẹ́. I say it as a prophet of God tonight. ìjọba kí ìjọba tó ṣiṣẹ́ lòdì sí ọ lálẹ́. whatsoever government working against you tonight. lórúkọ lọ́rùn ọmọ ogun. in the name of the Lord God of hosts. ọmọ ọlọ́run á fa ìjọba náà yá lálẹ́. the Lord will turn that government our uh, kingdom tonight. iṣẹ́ ìránṣẹ́ jẹ́ àṣálẹ̀ ó wà fún àwọn kan. tonight ministration is made for some people. ohun tó dá mi lójú rèé. what I'm sure of is this. wàlíwìlì ní dàhà ìwòlìṣkà kò sí ohun tí bá bá mi sọ mo mọ̀ ní ènìyàn ká tá mi sí. there is no anything that God told me I am sure that God have sent me to somebody. ẹni tá a mi sí ni mo kéde àfọlọ́lẹ́ yìí. I announce to the one that I have been sent to tonight. bí àmì ẹ̀ bá lè ju tẹnikẹ́ni lọ. if your remain can be above every other person. bí àmì ẹ̀ bá lè ró níbi tó wà. if your remain can stand wherever you may be. gbogbo ìjọba tó dìde lòdì sí ọ. every kingdom that rise against you. bí oyin Jésù Kristi ti ń bẹ. As Jesus Christ lives. Tí Ọlọ́run bẹ tí ẹ̀mí rẹ̀ ṣe bẹ. As God lives and his spirit lives. Èmi ń wí bí ìwòlí Ọlọ́run. I say it as a prophet of God. Ìjọba náà ya lulẹ̀ lálẹ́ yìí. That call kingdom is pulled down to now. Ṣé gbogbo bí àmì ẹ̀ ti mọ nìyẹn? Mo ní ìjọba náà ya lulẹ̀ lálẹ́ That kingdom is pulled down to now ẹni tó ní alẹ́ yìí máa múra. the one that owns tonight will be more prepared. torí bí mo ti sọ̀rọ̀ ẹni ọ̀kan máa sọ fún nínú ẹ̀mí pé ah, wòlíì sì ń kọ sí ọ. as i'm talking something will be speaking in you that prophet is talking to you. láti ọjọ́ aláyé ti dáyé láti rí ìjọba. right from the creation we have been seeing different kinds of uh, kingdom. ó ní ìjọba ti wà. their kingdom has been in existence. Nígbà tá a sọ pé kí Olúwa kí ó fa ìjọba wọn ya. When we are saying that God should turn their kingdom. Kí ni tá a sọ nípa ẹ̀? What are we talking about? Ìjọba wo la sọ nípa ẹ̀? What God, our kingdom are we talking about? Gbogbo ìjọba tó bá ti tako ìjọba ti Ọlọ́run. Every kingdom that go against the kingdom of God. Ó ti jẹ́ ìjọba ìṣelòdì has become a kingdom that is against. bẹ́ẹ̀ dẹ̀ nírú ìjọba bẹ́ẹ̀ kò yẹ kó dúró. and such a kingdom should not stand. gbogbo ìjọba tó bá ti ń takò àwọn ọmọ Ọlọ́run. every kingdom going against the children of God. bó bá jẹ́ ọmọ Ọlọ́run ò ń dán mi. if you are a children of God you are hearing me. gbogbo ìjọba tó bá ti takò ọ. every kingdom that go against you ìjọba yẹn kò yẹ kó dúró. that kingdom must not stand. torí bíbélì gan sọ fún mi. because the bible told me. pé ìjọba gan bẹ nínú yín. that there is a kingdom in you. tó bá yẹ pé ìjọba kan bẹ nínú ẹ̀ tá a gbé kalẹ̀. there is a kingdom that is set up in you. láti ọwọ́ ọlọ́run wa. from the hand of God. tí ìjọba kan dẹ̀ fẹ́ dìde láti lòdì sí ọ. and another government want to stand against you. tí ìjọba kan fẹ́ dìde láti lòdì sí mi. another government want to stand against me. tí ìjọba kan dìde láti lòdì sí ìpè mi àbí iṣẹ́ ìránṣẹ́ mi. another kingdom want to stand up to, uh, to go against my ministry and my God. tí ìjọba kan dìde láti lòdì sí iṣẹ́ rẹ. and the kingdom was about, uh, about to uh, rise against the church. tí ìjọba kan dìde láti lòdì sí ìwà rẹ. and the kingdom rise to stand against your existence. ìjọba yẹn ò yẹ kó dúró. that kingdom must not stand lábẹ́ bójú kò rí. on any circumstances. ó yẹ kó fàyè gba ìjọba náà kó dúró. you suppose not to allow that kingdom to stand. ìjọba táwọn sọ pé kò gbúdọ̀ dúró lálẹ́ nìyẹn. that is the kingdom we are saying should not stand tonight. ìjọba táwọn sọ pé ó gbúdọ̀ fàyà lálẹ́ nìyẹn. the one that we say must be stoned tonight. mo gbàgbé. don't forget. <laughs> Why ó lè ṣe káyà Kí ló mú alẹ́ ìwà gan? What even brought tonight? Bẹ́ẹ̀ni. Nínú ìjọba ní ìtẹ́ It is in the kingdom that we have throne. Bẹ́ẹ̀ lórí ìtẹ́ aláwọn tó ń ṣàkóso. On the throne we have people that take charge and control. Mo rọ ẹnikẹ́ni tó bá fi òkùnkùn bóra ní wákàtí yìí kó ṣọ́ ara. I heard as men cover themselves with darkness right now to be very careful. àbí kí irú ẹni bẹ́ẹ̀ ó jọ̀wọ́ fún Kristi. or such a person surrender your life to Christ. torí Olúwa máa bì ìjọba kan wó lálẹ́. because the Lord is going to pull down a kingdom tonight. lórí ìtẹ́. on the throne. Àwọn kan ló ń ṣàkóso ẹ̀. There are people there taking charge of controlling. Àwọn alágbára kan bẹ ń bẹ. There is a powerful people that sat there. Ààfin bẹ nínú ìjọba. There is a palace in the kingdom. Ìtẹ́ nínú ìjọba. There is a throne in the kingdom. Bẹ́ẹ̀ làwọn kan ló ń ṣàkóso ìtẹ́. And we have people that take charge of the throne. Àwọn kan ló jókòó lórí ìtẹ́. There are some people that sit on the throne. Àwọn kan ni wọ́n pàṣẹ ní orí ìtẹ́ tí ń bẹ nínú ìjọba. There are people that uh, that sat on the throne and issue decree out. Wọ́n kún fún agbára. They are full of power. Wọ́n kún fún ìmọ̀ tiwọn. They are full of their own selfish end. Wọ́n kún fún agbára. They are full of power. Wọ́n jẹ́ ọlọ́lá. They are a wealthy people. Bíbélì pé àwọn náà ní aláṣẹ. The Bible even call them the authority of the darkness. Ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Ephesians chapter six verse twelve. Bíbélì mi jẹ́ kó yé mi wípé. My Bible make me to understand that. Ní ẹsẹ̀ kejìlá rẹ̀. In that verse twelve. Pé nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara ni àwa ń bá jìjàkadì. For we wrestle not against flesh and blood. Ó àwọn ìjòyè. But against principality. Àwọn ọlọ́lá. Against powers. Àwọn aláṣẹ. Against the rulers. Ibi òkùnkùn ayé yìí. Of the darkness of the world. Àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Against spiritual wickedness in high places. Àwọn tí wọ́n ṣàkóso ìjọba tiwọn lè. Those are the people that take charge of their own kingdom. Àwọn ìyẹn náà wọ́n ń bẹ lórí ìtẹ́. They also are on the throne wọ́n ń ṣiṣẹ́ wọn. they are doing their own work. ìwé oníwàásù orí kẹjọ. Ecclesiastes chapter eight. ẹsẹ̀ kẹrin jẹ́ ó yé mi. verse four make me to understand. pé níbi tí ọ̀rọ̀ bàbá gbé wá. that wherever the word of the king lies. pé agbára ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. there lies power. àbí kí ni bíbélì wí. is that not what the bible says. ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ̀ kẹrin. níbi tí ọ̀rọ̀ bá gbé wá. níbi ọ̀rọ̀ ọba bá gbé wá. agbára ń bẹ níbẹ̀. ẹ wọ́n lè sùkà agbára kan bẹ́ẹ̀ tí a lè ó sì lè wí fún pé. ta ló lè wí fún pé. kí ni ìwọ ń ṣe nì. ta ló jẹ́ bí. who dare question him. ní ìjọba tiwọn. in their own kingdom. àṣẹ jáde. authority came out from there. agbára ń bẹ́ẹ̀ power lies there. bẹ́ẹ̀ ni wọ́n kún fún ìṣe. and they are full of Má gbàgbé wípé. Don't forget that. Agbára wọn wọ́n gbúdọ̀ lò. They must use their power. Bẹ́ẹ̀ dẹ̀ ni àṣẹ wọn wọ́n gbúdọ̀ lò. They must use their authority. Ohun wá ṣe ni láàánú jù. The most pity things there is. Àti tó burú jù. And that is most wicked things there is. Pé àárín àwọn ènìyàn ni wọ́n ti ń lò. They are using it among the people. Àwọn tá tilẹ̀ lè pè lọ́mọ Ọlọ́run. People that can even call the children of God. Níbi tí ọ̀rọ̀ bá bá gbé wá. Wherever the word of the king lies. Agbára ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ There is power therein. Ìwọ ló fi ọ̀rọ̀ wọn ṣeré. It is you that you joke with their words. Ọ̀rọ̀ wọn náà kún fún Their own words are also full of power. Ṣùgbọ́n ju agbára lọ. But power supersede power. Gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ tó jáde sí ọ láti inú ìjọba kí ìjọba. Every word that came out to you from any kind of kingdom. Èyí tí ń ja ìṣẹ̀dá rẹ lógún. Affecting your creator. Ọ̀rọ̀ náà di aláìlágbára lálẹ́. Powers became powerless tonight. àwọn tá sọ pa rẹ̀ wọ́n ní ìjọba tiwọn. people that we are talking about they have their own government. wọ́n ní agbára tiwọn. they have their own power. bẹ́ẹ̀ dẹ̀ kò jẹ́ sí ẹni tó jẹ́ fún ọ̀pá idà wọn lójú. and likewise no one dare go against their order. àti rí àwọn ìjọba oṣó. we have seen the kingdom of the witchcraft. àti rí àwọn ìjọba àjẹ́. we have seen that of the witches àti rí tàwọn aláwọ̀ pa. we've seen those of. àti rí tàwọn amúnisìn. we've seen people that are the slave master. àti rí ti àwọn òkùnkùn. we've seen that of the darkness. a sì ti rí tàwọn olóṣèlú sin náà. we even see that of this, uh, these present politicians. títí wọn ìtì ọ̀gẹ̀dẹ̀ ní. their own is very simple kò tó ń tá a sí. it's not something you need to be using for are you looking for cutlass because you call them off. ìbínú ọlọ́run lọ́jọ́ kan. the anger of God just in a day. ó mú ìjọba wọn so. with uh, with uh, their government. tọ́ra ríru wọn nínú bíbélì. because we see such a people in the bible. ẹ jẹ́ àlọ́ lálẹ́ let's go tonight. ìwé daniel orí karùn-ún. daniel chapter five ó sọ nípa ọwọ́ kan tó ń kọ nǹkan sára ògiri. talk about a hand that writes something on the wall. Ohun tá a ṣiṣẹ́ lé lórí lálẹ́ náà ni ẹ ìjọba wọn ya. What we are dealing with tonight is tear their kingdom. Ǹjẹ́ ìjọba kan tiẹ̀ wà tó ń gbógun tì ọ́? Is there any God, uh, kingdom going against you? Ǹjẹ́ ìjọba kan tiẹ̀ wà ń bì kan tó ń mú ọ sìn? Is there any government or uh, kingdom somewhere enslaving you? Ǹjẹ́ ìjọba kan tilẹ̀ wà tí ó ń fi ìyà jẹ ọ́? Is there any kingdom song we are punishing or making you to suffer? Ẹsẹ̀ ìkarùn-ún-dín-ní-ọgbọ̀n. Èyí sì ni ìwé náà tí a kọ. Èyí sì ni ìwé náà tí a kọ. Mene mene tekele peresini. Mene mene tekele peresini. Èyí ni ìtumọ̀ náà. Ẹ gbọ́ ìtumọ̀ rẹ̀ rẹ̀ o. Mene. Mene. Ọlọ́run ti ṣírò ìjọba rẹ̀. Ọlọ́run ṣírò ìjọba àwọn alágbára lálẹ́ yìí. Ó sì parí rẹ̀ ó sì parí ẹ̀. tèkélì. tèkélì. a ti wọ̀n wò nínú òṣùwọ̀n. a wọ̀n wọ́n àwọn ìjọba wọn nínú òṣùwọ̀n agbèwò. ìwọ kò sì tó. ìjọba wọn ò tó nǹkan mọ́. pèrèsìnì. pèrèsìnì. a pín ìjọba rẹ. a fẹ́ fa ìjọba náà yá báyìí. a sì fi fún àwọn ará mídíà. lè kàpà ayélujára a fẹ́ fà yá yányá. you want to tear their kingdom completely. a fẹ́ fà yá. you want to turn into pieces. Uh -huh àti àwọn ará Persia. amen. olúwa fẹ́ fa ìjọba wọn yá. Allah is about to tear their kingdom. àṣírò ìjọba wọn. they are being they get are taking account of their kingdom and government. wọn yóò sùn wọn. they are not up to the measure. iṣẹ́ wọn. their works. ó ti dópin láyé rẹ. has come to an end in your life amen. ó ti dópin láyé mi. it has come to an end in my life amen. Olúwa ní agbára láti fàya. God has power to tear apart. Ó ní agbára láti fọ́ ìjọba. He has power to break kingdom. Mo rántí. I remember. Nínú ìwé Samuel kìíní orí kẹẹ̀dógún. First Samuel chapter fifteen lẹ́yìn ìgbà tí sọ́ọ̀lù ti ṣàṣemọ́ṣe. after Saul had made the mistakes. bẹ́ẹ̀ dẹ̀ ló ń ti ẹnu wòlíì jáde. and the voice came out from the mouth of prophet. kété tí samuel máa pẹ̀yìn dà. as soon as Samuel is about to turn his back. sọ́ọ̀lù bùṣọ. so hold his cloak. agbádá wòlíì ya. the garment of the prophet was turning to blood. ọ̀yà mọ́ sọ́ọ̀lù lọ́wọ́. was tear in the hand of Saul. bẹ́ẹ̀ dẹ̀ ni wòlíì bojú ẹ̀yìn. and prophet looked back. ó sọ fojú wò. and look at him. kàyéwòlìsíkà ó ní gbọ́ lónìí. he said listen today. a fa ìjọba rẹ yà. your kingdom is torn. ìjọba kan máa fà yálulẹ̀ lónìí lórúkọ Jésù. the kingdom will tear down today in the name of Jesus. Àbí kí ni Bíbélì wí? What is that the Bible say? Ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n sí ìkejìdínlọ́gbọ̀n. Bí Sámúẹ́lì sì ti yí padà láti lọ. Bí Sámúẹ́lì ti yí padà pé tó jẹ́ máa bá tèmi lọ. Ó sì di ẹ̀wù ìlékè rẹ̀ mú. Ó di ẹ̀wù ìlékè ṣe wòlíì. ó sì fàyà mọ́ ọ lọ́wọ́. a ẹ̀wù ya. Samuel sì wí fún pé. Samuel wí fún Sọ́ọ̀lù pé. Olúwa fa ìjọba Israẹli yà kúrò lọ́wọ́ rẹ lónìí. gbogbo ẹni tó ń fi ara ẹ sọba lórí ẹ. as many making himself king over your life. tó ń fi ara ẹ sọba lórí mi. making himself over king over your life. Olúwa fa ìjọba rẹ̀ yà lálẹ́ yìí. they their kingdom tonight. <laughs> ó ní olúwa fà he said the lord rent it. olúwa lágbára láti fà á ya. the lord has power to tear it. ohun tó bá ya kò sẹ́ni tó lè rán. whatever he tear no one can mend it. mi ò tí ì rí ránṣọránṣọ tó lè rán o. I have not seen a, a, a tailor that can mend it. mi ò tí ì rí ránwúránwú tó lè rán. I don't see a tailor that can mend it. mi ò tí ì rí alágbára tó lè rán. I am yet to see a powerful man that can mend it. tolúwa bá fà when God tear it. ojú. Samson ti fanu kìnìún ya lọ. is greater and more than the ways that are Samson tear the mouth of a lion. Ó ju bí Dávidi ti fa ẹnu àmọ̀tẹ́kùn ya lọ. is more than how David break the uh, gate of the temple. Gbogbo àmọ̀tẹ́kùn ayé àti kìnìún ayé. Every bears and lions of the land. Tó fi ra wọn ṣèjọba lórí ẹ̀. That made themselves a kingdom over your life. Ọwọ́ Ọlọ́run á fún àwọn yàrá lẹ̀. God will tear them tonight. Amen ó faṣọ wòlíì yà. he tear the garment of the prophet. nínú ẹ̀ mo máa ń sọ fáwọn ènìyàn. That's the reason I do tell people. Tó bá mọ wòlíì dáadáa. If you know prophet very well. Tó bá súnmọ́ ní ẹsẹ̀ méjì. If you are close to him two steps. Jìnnà sí ní ẹsẹ̀ mẹ́jọ. Move back about eight steps. Àbí tí ìbá ṣe wòlíì. Unless he or she is not a prophet. Wòlíì ló ṣòro láti bá rìn jù. Prophets are the most difficult person to work along with. Bẹ́ẹ̀ wòlíì ló láti bá rìn jù. and they are even the best to work with. ìṣe ọmọ ènìyàn. the act of men. ló fi jẹ́ kó ṣòro láti bá wòlíì rìn. make it difficult for men to work with the prophet. ìṣe Ọlọ́run. the act of God. ló fi dùn láti bá wòlíì rìn. make it easy or pleasant for one to work with the prophet. àdìtú ni àṣírí. is a mystery and is a secret. bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí ẹni tí ìgbénu ara. and there is no one that doesn't live in the flesh. in the blood. in the nínú ara. bí ẹ̀mí wòlíì bá jáde nígbà míì. if the spirit of prophet come out sometime. á jáde bí ìgbà tó jáde sí àwọn ọmọ yẹn ni. it will come out as if it came out to those children. tó pe agbo bíẹ́rì tó dẹ̀ pa bóyá bíi forty two. that call out the beari and kill about forty two children. wòlíì. prophet. mo ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run. What is asking from God? Lóru àti lọ́sàn-án àṣẹ ti ń béèrè. Days and nights asking for authority. Ó lé o. It's very great láyé ìgbà kan tí ẹ̀mí kan máa ń lò ẹ̀dá àti. sometimes when we have a spirit that we, so we do test we put it there we put we put the left side of the prophet. àwọn àṣẹ ìpè ló wà ń bẹ àpò ọ̀tún àwọn àṣẹ àtúnṣe. the authority of the calling and the authority of amendment. èyí tó dáa. the one that is good is in the right hand the left one the left. So, pẹ́ mi ẹ̀mí orí òkè nu. that is the spirit of the mountain. when you have not been refined when you have not been refined. nígbà tí a ò tí ì tún wa ṣe dáradára. but your anointing is to build not to destroy. ìfàmúrò rẹ wà láti kọ́ni kì í ṣe láti parun. but let's be realistic. ẹ jẹ́ kí a sọ òótọ́ ọ̀rọ̀ fún wa. check life of Elijah. Check life of Elijah. Ẹ wo ìgbé ayé Elijah. Check life of Elisha. Ẹ gbé ìgbé ayé Elisha. Check life of Samuel. Ẹ gbé ìgbé ayé Samuel wò. There are some decree that came out of them that destroy. Àwọn àṣẹ kọ̀ọ̀kan jáde lẹ́nu wọn tó parun. Ó náà ìjọba ya. He your kingdom is here. Ibi tí Sọ́ọ̀lù parí ìjọba sínú. That is where Saul ended his kingdom. Nínú ìwé Daniel orí kọkànlá. Daniel chapter eleven. Ẹsẹ̀ kẹrin rẹ sọ fún mi. Verse eleven told me. Pé a fọ́ ìjọba. The kingdom was broken. Daniel náà ni. Daniel orí kọkànlá. chapter eleven. ẹsẹ̀ ìkẹrin rẹ̀. verse four. mi ò gbọ́ díẹ̀ sọ nígbà tó bá dìde tán nígbà tó bá dìde tán. when he shall stand up. amen. àmín. ìjọba rẹ̀ yóò fọ́. his kingdom uh -huh. shall be broken. le kaposta ayewelindaga. Uh -huh. Uh -huh. Uh -huh gbogbo ìjọba kí ìjọba sẹ́. every kingdom tó dìde láti inú ilé bàbá àti ìyá. that stand from your father or your mother's house. tọ́lá àfi àti èmi àti ẹ bá dẹni lẹ̀. that's un unless you have been buried. tọ́lá ò ní kọjá síbi tó yẹ ká kọjá sí. that's we don't get to where we supposed to get to. ìjọba yẹn olúwa máa fọ́ dànù lálẹ́. our kingdom the Lord will break them tonight. ìwọ ní ọ̀ọ́rì nínú ẹ̀mí. it is you that you don't see it in the spirit. bí ojú ẹ̀mí ẹ bá ṣì. if your spiritual eyes should be open. wàá ní tòótọ́ wípé. you will see truly that. Ìjọba kan nílò láti fọ́. There is a kingdom that needs to be broken olúwa kún fún iṣẹ́ agbára o. the lord is full of the act of power. ẹ̀yin kan wà tájà máa ń dènà yín. there are some of you that they do hinder. ìjọba tí ń ṣiṣẹ́ dènà nínú ayé rẹ. the kingdom do the work of hindrances. ìjọba yẹn máa fọ́ lulẹ̀ lálẹ́. that is what we broken down tonight. lọ́jọ́ sunday ìgbà tá ṣe wonder service. on sunday when we are observing wonder service mo ní ọmọkùnrin kan lẹ́tà sí iwájú pé òun ní testimony within the program. I said a boy wrote a letter that has a testimony lákòókò tá a ṣètò yẹn. à ń kọrin kan gbà yẹn gbàgbọ́ ẹ mo dúró lé. ẹ jẹ́ àtò. gbàgbọ́ mi dúró lórí. gbàgbọ́ ẹ jẹ́ àtò. dodo Jésù àbí. bàtà parí ọmọkùnrin yẹn wá yọjú sí mi. after the program he came and see me. pastor ni. is a pastor. ó ní ó ti máa ń pè mí tílẹ̀ bọ̀ èmi ò máa àríra rí. he has been calling me for long but we have not yet to see ourselves mi ò rí lókàn sọpọ ọmọ yín máa ń pè mí. he says i'm son i'm your son do call me. ó wá lóun ní wedding ní saturday yìí. he said he had a wedding this week saturday. wọ́n níbi tó ti ń ṣiṣẹ́. where he was work where he's working. ìyẹn tó ń ṣiṣẹ́ pastor wọn tún jẹ́ lówó wọn tún sanwó abẹ́rẹ́ rúpọ̀ gbèsè. they own him. náà ni pé kó o jáde lọ. ọlọ́mi ọlọ́kàn ni pé kó o wá láti ìlú ibi tó wà kó o wá worship. he said just come and worship with us here on sunday. olóòjà ti dé branch àwọn kan. yeah i even got to one of their branches. wọ́n ní kó prepare sermon. He said he should prepare sermon. olóòkàn ní ọlẹ́mi ni kò jáde kó mọ lọ sí ọ̀dọ̀ dádì. just go and go and meet daddy. olóde wá bíbá. and he came here. wọ́n ní bọ̀ very very unusual olóhùn fi fóònù sí vibration olóhùn jáde lọ receive call. he put his phone on vibration and go and receive call. nítorí kò sí ó ní kódà anything ò tí ì rà fún wedding. yeah he is yet to bought anything for the wedding. ó ní kò sí hope kankan. there is no kò sí ìrètí. He said, True, God said, Shook up. That the Lord said, He has done miracle. It is in the service He received the call. I went out and received the call. He has prayed for somebody when he was on mountain. That person is Muslim. Pastor. He's a pastor. Is he good like that? ẹ ń ṣe ẹ fẹ́ ṣe wedding. it's somebody that told me that you want to have your wedding. ẹ ẹ dẹ̀ wá sọ fún. and you didn't tell me pé kò ń pe ilé o. that I should call home. bóun ti ra màlúù kan lọ bẹ̀. that bought a cow. pé ẹ bóun ti ra màlúù kan lọ. that bought a cow for him. ó ní pé dẹ́ kó send account kó ń fẹ́ ra bag of rice méjì àbí mẹ́ta fún àti kíní kan. the one that you send his account number. ó lọ́wọ́ pé nínú sáfíìsì náà. then this service. ó lọ́wọ́ tiẹ̀ tí ìwọlé wọn kàn sáré pé ilé ni <laughs> bẹẹ dákun sẹ mọlúù wà lé is that kind of how. ó lọ ní wọn ti èèyàn kan gbé mọlúù wà lóòótọ́ lónìí pé wonder wà bí lóòótọ́. there is wonder here. gbogbo ìdíwọ́ ìdènà lójú ọ̀nà rẹ. every intrinsic barriers on your way. agbára tó gbé igi ìdíwọ́ dènà. the power that. ìjọba tí ṣiṣẹ́ ìdíwọ́ ìdènà. he don do the work of hindrance. lójú ọ̀nà sí ìyanu rẹ. on your way to your miracle. olúwa yóò bí wọn lọ́sàn-án náà. Allah will put them down tonight amen. ogun burúkú náà dì sọ́nà ẹ̀. he is a great battle that he plays on his way. ọlọ́run ló bá a mú kó. his own logo that kí ni mò sọ lálẹ́. What am I saying tonight? kò sí ìjọba tí ò lè dìde sí yàn. There is no any kingdom that cannot rise against one. Ọlọ́run sì ní agbára. And God has power. Ó ṣiṣẹ́ ìdíwọ́ ìdènà nínú ayé àwọn ọmọ Israẹli. He did the work of entrances in the life of the Israelites. Fọ́lọ́ ò kí wọ́n lọ. Pharaoh doesn't allow them to go. Wọ́n ti lo overtime tó. They have spent a, a, a lot of overtime there. Ẹ wọ́n ti lo overtime. Despite their overtime there ó ní wọn ò ní lọ ni. he said they will not go. Pharaoh ní wọn ò ní lọ. Pharaoh said they will not go. àfìgbà tí Olúwa tó fa ìjọba Pharaoh ya. until the Lord tear the kingdom of Pharaoh. gbogbo ìjọba tó lọ ní kọjá. every kingdom that say you will not go. Olúwa yóò fọ àwọn ya lálẹ́. the Lord will rent them this night amen. ó fa ìjọba Herodu ya. he rented the kingdom of Herod. mo fi sọ pé kẹ́ fi àwọn olóṣèlú wa sin kalẹ̀. and as I say we should leave uh, these politicians. tọ́ba wa tòsí ká máa gbọ́. wherever they are near us they should be leave hearing. àwọn kọ̀ọ̀kan wá àwọn kọ̀ọ̀kan wá many of them do come and I know them. kì í ṣe irú àwọn ìjọba burúkú tá a ní. it's not this kind of wicked government or kingdom or government that we have. olúwa bẹ̀rẹ̀ sí fún àwọn náà yálẹ̀ ẹ̀kọ́ kan. will begin to tear them. Àwọn tó lẹ́mi Ọlọ́run ni ó débẹ̀. Those that have the spirit of God will get there. Tọ́lá wa láwọn kan tó lẹ́mi Ọlọ́run. We have some that have the spirit of God. Ṣùgbọ́n Jésù bá jòkó lórí àga. If devil should sit on the seat. Bẹ́ẹ̀ bá lè dìde ọ̀lẹ́ jòkó. If you don't drive him away, you can never sit down. èso lè jòkó kí wọn náà jòkó. Devil cannot sit and you also sit together. Yorùbá ní ọ̀gá méjì gbénu ọkọ̀. Yorùbá say two masters can never stay in a boat. Èṣù tí ò ní gbà darí. Devil will not even allow you to control. Ó kò ní jẹ́ ọ̀wá dáadáa. He will not even allow you to drive the vehicle. Bí ó ṣe wá mọ́tò yẹn jáàmù ni ó wọ̀ wá. The way he is going to drive me and have an accident we will be looking for. It's better kó yá lè dànù. It's good to drive him away. Àwọn ìjọba kí ìjọba ìjọba kí ìjọba lórílẹ̀‐èdè. Different kinds of kingdom right from the press. Wọn ò darí rẹ̀ dáadáa. They are not controlling us well. Sọlọ́run wá sùn ni. Does God sleep? kó sùn. he is not sleeping. ẹ kúkú rí. you will even see it. tó tó ọlá rẹ. gbogbo àwọn ìjọba. every kingdom. ìjọba ayé ò tiẹ̀ da. the kingdom of this world are not good. òní bíbélì pé olúwa jẹ́ kí ìjọba rẹ̀ ó dé. and that's why the bible says let thy kingdom come. Ìjọba àwọn arábí á bàjẹ́. The kingdom of these people will be destroyed. Agbára bọ́ lọ́wọ́ wọn. Power from their hands, amen. Èmi ń sọ olóṣèlú. I'm not a politician. And I don't have interest in any party. But what I know is this. Whosoever that sits on the throne. Bí Pharaoh. Like Pharaoh. Bí Herod. Like Herod. That is inflicting uh, inflicting problem on people. Tá a mọ̀ pé láti one point something million ten million ní sálárì tí ẹ kò lé ṣùgbọ́n. To get that. kan bíi sixty something thousand tó ń jà sí nìsín òun ló le jù. To Ọmọ pẹ́lẹ́ mi èsùn nírú wọn to get their own salary is not difficult for, for them but to pay the workers their salary is the most the, uh, difficult things. the same university lẹjọ like pass through. you all went to no, wey wey dey their qualification they don't even have enough qualification as the, the one uh, like the one you have. ṣùgbọ́n sọ pé sixty five tó ń jà fún mi ní wọ́n wọ́n ti pọ̀ jù. they said the money that the workers are fighting for is too much. ṣùgbọ́n àwọn lè gba two million three million ten million. they can collect thirty million ten million it's not difficult for them to get ẹ̀wá ní ọlọ́run yóò máa wòran. and you say God will just be looking like that. ẹ̀wá níjọba yẹn ó dúró. and you say that government will stand. a nílò láti sọ̀rọ̀ kó tó bí wo. we don't need to talk before he put uh, such ọwọ́ kan ṣoṣo ló lu Hẹ́rọ́dù. it's just a single hand that knock Herod. kò kò ìdín ló ń yọ lára ẹ̀. maggots begin to Mo come out mo sọ pé ìjọ̀gẹ̀dẹ̀ ní lẹ́ẹ̀kan. that's why I say it is not a difficult thing for us. kò tó à ń yàdá sí. you don't need to begin to risk nothing. tọ́wọ́ kan bá jáde láàárọ̀. if a hand just come out in the morning. kí ilẹ̀ ó tó ṣú. before the night. ẹ rí i pé má máa bàjẹ́. you will see the kingdom being destroyed. tí ààrẹ kan bá lè kú lórílẹ̀‐èdè ní ìgbà kan rí. if a president can die in this nation. káwọn yóò dẹ̀ lọ́mọ yáwó mutí. and people begin to look for money and begin to do that and celebrating that the president die, káwọn yóò dẹ̀ mọ jubilate. and they are jubilating rejoicing. Pharaoh mi ti wà. another another Pharaoh has come now. Mo sọ̀rọ̀ lórí ìjọba lálẹ́. I'm talking about kingdom now. Wájú ọlá àti ènìyàn. In the presence of God and man. Mi ò rí tiwọn rò. I don't I don't ah, anything to do with them. I have not been sent because of them. Ṣùgbọ́n mo yàbá tiwọn. But I only just branch on their side. Torí ìjọba náà ni wọ́n. They are also a kingdom. Gbogbo ibi tí wọn náà bá ti wà tó bá ti ń ṣèjọba ṣe dáadáa o. Anywhere you are doing your own kingdom, make sure you do it well torí pé mi àti ẹ wà ń bí lálẹ́ yìí. because you and I are here tonight. àánú kan ó sọ̀kalẹ̀. a mercy will come down. bó o bá tiẹ̀ ti ṣe dáadáa tẹ́lẹ̀. if you have not been doing it well before. olúwa ó fi àánú gbà ọ́ lálẹ́. the Lord by mercy will deliver you tonight. ìjọba ọlọ́run nìkan ló lè dúró. it's only the kingdom of God that can stand. ìwé Éfésù orí ẹsẹ̀ kọkànlélógún. Ephesians chapter one verse twenty-one. a fẹ́ lọ gbàdúrà. you want to go and pray ìjọba olúwa bìrọ̀ fa ìjọba kan. Ephesians chapter one verse twenty-one gájú gbogbo ìjọba. gájú gbogbo ìjọba ẹ bá mi kà láti twenty. èyí tí o ti ṣiṣẹ́ nínú tó ṣiṣẹ́ nínú Kristi. èyí tó ṣiṣẹ́ nínú Kristi. nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú. tó ti jí dìde kúrò nínú òkú. tí ó sì fi jòkó lé ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run. gájú gbogbo ìjọba àti ọlá. ó gájú gbogbo ìjọba ọlọ́run gájú gbogbo ìjọba lọ àti agbára. ó ga ju gbogbo ọlá lọ ó ga ju agbára lọ. àti òye. àti òye lọ. àti gbogbo orúkọ tí à ń dá. àti gbogbo orúkọ tá a lè máa dá. kì í ṣe ilé ayé yìí nìkan. kì í ṣe ilé ayé yìí nìkan. ṣùgbọ́n ilé èyí tí ń bọ̀ pẹ̀lú. ilé èyí tó ń bọ̀ pẹ̀lú. ìjọba Ọlọ́run nìkan ló ga jù. it's only the kingdom of God that is powerful. ìjọba Ọlọ́run nìkan ló lágbára jù. it's only the kingdom of God that is powerful. ìjọba Ọlọ́run nìkan ló nílò. it's only the kingdom of God that you need. ìjọba Ọlọ́run Colossians chapter one verse sixteen. sixteen yes. Nitori? Nitori. nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. nínú Kristi la ti dá ohun gbogbo. ohun tí ń bẹ lí ọ̀run. ohun tí ń bẹ lí ọ̀run. àti ohun ti ń bẹ lí ayé. ní ìpìlẹ̀ṣẹ̀ ayé wá látinú rẹ̀ la ti dá. èyí tí a rí. àti èyí tí a kò rí. àti èyí tí a kò rí. wọn ò bá ìṣe ìtẹ́. wọn ò bá àṣe ìtẹ́ ni. tàbí oyè tàbí òye ni. tàbí ìjọba. tàbí ìjọba. tàbí ọlá. tàbí ọlá. nípasẹ̀ rẹ̀. nípasẹ̀ rẹ̀. la ti dá ohun gbogbo. nípasẹ̀ Kristi la ti dá. àti fún. amen. amen. tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́. if truly is like that. ìjọba wa ló wá ń gbérí. What kind of kingdom is raising up in judgment? What kind of kingdom say how are you going to do it? What kind of kingdom threatening you? kalẹ̀ mọ́. What kind of kingdom threatening you? Mo máa sọ fún gbogbo mo máa sọ fún wa bí. I do tell us here. Mo náà máa sọ fún àwọn èèyàn mi. And I do tell my people. Ọ̀kan ṣoṣo mo bẹ̀rù jù láyé. The only thing I fear most in life. Òun náà ni títóbi Ọlọ́run. Is the greatness of God. Òun náà ni Ọlọ́run. Is God. Ẹ̀rú gbogbo yòókù. Every other thing. Torí ẹni tó tóbi jù. Because the most great Ẹni tí mi bẹ̀rù. The only one I fear. Ó lè mójútó. He can take care of it. Ó lè mójútó ẹ̀rù tèmi. He can take care of my own fear. dádì àti mọ́mì. daddy and mommy. kí ló dé tí o fi ara rẹ pamọ́ sínú ìjọba ti Kristi. why can't you hide yourself in the kingdom of Christ. kí ìjọba yóò dúnmọ̀ òru mọ́. so that no government will threaten you again. o ṣe fi ara rẹ sínú Kristi. why can't you put yourself in Christ. ó lágbára láti mú gbogbo ìjọba so. he has power to take charge of every other kingdom. ọ̀nà ìjà tiwa kì í ṣe nípa ti ara. is a weapon of welfare and not carnal. olùsùn tó lágbára lágbára. but they are strong. láti wó ibi gíga palẹ̀. to pull down the stronghold. ọlọ́wà sì ń di gbogbo èrò. he said we take captive. èyí tó ń ṣe kí ni. every imagination. ó ń gbéra rẹ̀ lòdì sí ìmọ̀jọ́ Ọlọ́run. that raises itself against the knowledge of God. a sì mú wá sí tẹríba fún Kristi. and will bring them to subjection. alágbára ni ẹni tí mo sọ nípa ẹ. mighty one is the one I'm talking about. ìtẹ́ ga. his throne is higher. ìtẹ́ lágbára. it's so powerful nínú ìtẹ́. in his throne. ó nìkan lọ́ba. he is the only one that is king. ó nìkan láláṣẹ. he is the only one that have the authority. ó nìkan ni alágbára. he is the only powerful person there. agbára rẹ̀ ju ayé lọ. his power is greater than the world. ó ju ilẹ̀ lọ. greater than the earth. ó ju ìjọba inú òkun lọ. greater than the throne uh, the kingdom of the sea. ó ju ìjọba orí ilẹ̀ lọ. than the one on the earth. ó ju ìjọba orí òkun lọ. he even greater than the one in the hill. torí ọ̀rọ̀ rẹ̀ wípé. because his word says. ní ọ̀dọ̀ rẹ̀. on from you. ní ọ̀dọ̀ rẹ̀. from you. Ní gbogbo ènìyàn bọ̀. All men come to. Ní ọ̀dọ̀ rẹ. Unto you. Ní gbogbo ènìyàn bọ̀. All men come to. Gbogbo ìjọba ń bọ̀. Every kingdom will come unto you. Ní ọ̀dọ̀ rẹ. Unto you. Ó ní gbogbo ìjọba ń bọ̀. All kingdom are coming to you. Jọ wà mí lálẹ́. Are you here tonight? O ti dá ìjọba Kristi mọ̀. You are here to recognize the kingdom of Christ. Why can't you give your life, put your life into his hand? O gbàgbé kẹ́mi Olúwa tó rẹ. And accept him as your Lord and saviour. Bó o ti ṣe bẹ́ẹ̀. As you are doing so. Mo kí ọ kú lálẹ́. I congratulate you tonight. Olúwa fẹ́ fa ìjọba kan ya. The Lord want to turn the king. So, wàá ń bì? Are you here? Àdúrà mi ojú ìṣẹ́jú mẹ́wàá lọ. My prayer is no more than ten minutes. Ó wá lè lọ gbà fọjọ́ mẹ́ta àbọ̀jọ́ méje. You can go and pray it by yourself for two three days or seven days. Stand up wherever you are. Mami àti dádì ẹja sọ. Mami and daddy let's stand up. Má gbé àdúrà márùn I will call five prayer points. Àbí mẹ́fà. Or six. Màá dẹ̀ kó gbá dáadáa. I want you to pray it well. Ǹjẹ́ o ìjọba kan? Have you ever seen the kingdom? Tí ń yọ lẹ́nu gan. Troubling your life ogun tó ń jà yẹn. the battle you are fighting. ìjọba kan ló wà lẹ́yìn ẹ̀ o. there is a kingdom behind it. ohun tó ń là kọjá yẹn. what you are passing through. ìjọba kan ló wà lẹ́yìn ẹ̀ o. there is a kingdom behind it. ó ti gbìyànjú títí. you've tried all your effort. bẹ́ẹ̀ dẹ̀ ni ìjọba yẹn ò dọ́gbàrá lẹ̀. and that kingdom did not release their power. bí ọwọ́ méjèèjì. raise up your two hands. jọ̀wọ́ rẹ sí ìjọba tó ga jù. wave your hand to the greater kingdom. jọ̀wọ́ rẹ sí ọlọ́run tó ń bẹ lórí ìtẹ́ náà. Uh, wave your hand to the God that is on the throne. jọ̀wọ́ rẹ sí. wave your hands to him. Sọ fún pé Olúwa ṣé o. Say to him, Lord, I thank you. Ìwọ tó ní ìjọba lórí ayé mi. You that own the kingdom over my life. Mo gbé ọ I lift you high. Jésù Kristì Olúwa wa. Amen. Mo fẹ́ kí ẹnìkan ó pariwo. I want somebody to shout. Ohun tá máa fi bẹ̀rẹ̀ rèé o. This is how we are going to start. Wàá kígbe hallelujah ńlá ẹyọ kan ṣoṣo. We will shout one powerful hallelujah. Wàá kí hallelujah ńlá kan. you shout one hallelujah. jẹ́ kí ọ̀run dáhùn rẹ mọ̀. let heaven recognize your voice. lẹ́yìn náà ni wàá kú làwọn pe orúkọ Jésù. and after that you call the name of Jesus. àwọn àti àdúrà yẹn fún ọ. and I call the prayer for so you. so ti ṣe tán mọ́mí. are you ready. má jẹ́ kí ẹ tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òbórí ẹ. don't allow the person beside you to so overtake you. so ti ṣe tán dáàdi. are you ready dáàdi. oya oh, want to go. ẹ pe orúkọ Jésù mi tẹ wá. shout the name of Jesus wherever you are. ló ìjọba tí ń láyé mi. every kingdom going against the kingdom of God in my life. sọ lè sọ̀rọ̀ báyìí. will you able to speak now. mo fẹ́ kó lanu ni o. I want to open your mouth. gbogbo ìjọba tí tako ìjọba ọlọ́run láyé mi. going against the kingdom of God in my life. ó gbiná àdúrà. ha ha ha ha Oya dinaralar ve ayolis kıba. Sağla alayı. sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ tí ń takò ìjọba ọlọ́run láyé mi ó yẹ lana lọ́lẹ̀ lórúkọ jésù ó yẹ lana gbogbo ìjọba tí ń ìjọba ọlọ́run láyé mi ó yẹ lana. sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. lànà lànà jésù olúwa wá. amen. ẹ jẹ́ gbàdúrà let us pray. mo wí bí wòlíì ọlọ́run. I say it as a prophet of God. gbogbo ìjọba tí tako ìjọba ọlọ́run láyé mi àti ẹ. every kingdom go against the kingdom of God in your life and my life. ìjọba náà gbiná sọnù lálẹ́. kingdom catch fire tonight. ooo oh, oh, rámiṣẹ́wó ló gbiná sọnù lálẹ́. catch fire tonight. ẹ jẹ́ kí ẹnìkan sọ̀rọ̀. let somebody speak out. kókó àdúrà rẹ lélẹ́yìí. this is your points of prayer. Ìjọba tí kò fi àyè gba ètò àti ìlérí Ọlọ́run láti wá sí ìmúṣẹ láyé mi. The kingdom that does not allow the plan and the will of God to come to pass in my life. Ìjọba tí kò fi àyè gba ètò àti ìlérí Ọlọ́run láti ṣẹ láyé mi. Kingdom that does not allow the plan and the promise of God to come to pass. Ìjọba tí kò fi àyè gba ètò àti ìlérí Ọlọ́run láti ṣẹ láyé mi. Kingdom that allow the plans and the promise of God to come to pass. Ó yá ẹ̀fọ́ ayá ah! àdúrà. gbọ́dọ̀ fààyè gba ètò àti ìlérí Ọlọ́run láti ṣẹ láyé mi. Wàhálì wọlé sítẹ̀yà, rìlí wọlé ń dàmà. Sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. sọ̀rọ̀. the youth that I have speak out. ẹ múra o. be more prepared. ẹ jẹ́ kí arábìnrin kan sọ̀rọ̀. let a woman speak out. gbogbo ìjọba ìdíwọ́ àti ìdènà táyé torí mi gbé kalẹ̀. every kingdom of hindrances and obstacles that was set because of me. gbogbo ìjọba ìdíwọ́ àti ìdènà táyé torí mi gbé kalẹ̀. every kingdom of obstacles and hindrances that was set because of me. wàá máa pariwo ó yá fọ́ ó yá fọ́ ó yá fọ́ ó yá dùn. Aha! Aha! Jésù Olúwa wá. Ẹ múra sí àdúrà o. Be more prepared with the prayer. Má jẹ́ sọ pé ní ẹ̀mí Ọlọ́run ní kò múra. Don't say I said uh, the spirit God said you should get prepared. Ẹ̀mí mi gan ló ní kí n sọ wọ́n kó múra. If it's my spirit I said that you should prepare, be more serious. Mo dàgbà pé ẹ̀mí Ọlọ́run ló ń gbénú mi. And I know I have the spirit of God in me. Ẹ jẹ́ kẹ́ni kó múra. Let somebody speak out. Kókó àdúrà yìí this point of prayer. tí iye wa bá ṣí dáadáa. our understanding is open very well. wàá gbà bí ìgbà tó ní gbàdúrà mọ́. you will pray as if you are not going to pray again. wàá kígbe. you are going to shout. ìjọba alágbá ìdílé bàbá àti ìyá mi. the kingdom of power man from my father's and my mother's house. ẹ̀sọ́ agbára nù lórí mi lálẹ́ yìí. move over my life tonight. ìjọba ìdílé ìjọba alágbá ìdílé bàbá àti ìyá mi. the powerful kingdom of my father's and my mother's house. ẹ̀sọ́ agbára nù lórí mi lálẹ́ yìí. move over my life tonight. ìjọba alágbá ìdílé bàbá àti ìyá mi ìjọba alágbára ilé àná mi ẹ̀sọ́ agbára rò lórí mi lálẹ́ ẹ̀sọ́ agbára rò lórí mi lálẹ́ ẹ̀sọ́ agbára rò lórí mi lálẹ́ ó yẹ àdúrà. ẹ̀mí mímọ́ ìjọba alágbára ilé bàbá àti ìyá mi ẹ̀sọ́ agbára rò lórí mi lálẹ́ yìí ìjọba alágbára ìdílé alágbára ìdílé yìí àná mi ẹ sọ agbára lò lórí mi lálẹ́ yìí ìjọba alágbára ìdílé ọkọ mi ẹ sọ agbára lò lórí mi lálẹ́ yìí ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ìjọba alágbára ìdílé bàbá àti ìyá mi o ìjọba alágbára ìdílé bàbá àti ìyá mi ẹ agbára lò lórí mi ìjọba alágbára ìlú mi ẹ agbára lò lórí ìjọba alágbára ìlú ibi tí ti jáde ìjọba alágbára agboolé wa ẹ sọ agbára nù lórí mi lálẹ́ ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ẹ agbára nù. Jésù Olúwa wa. Amen. Mo wí lórúkọ Olúwa. I say in the name of the Lord. Ìjọba alágbára bí lebi tó ti jáde. The powerful kingdom in, from where you came out from. Ìjọba alágbára lebi tí mo ti jáde. When you came out from where I came out from. Olóṣù agbára lórí èmi àti alálẹ̀. Sọ lè sọ̀rọ̀ báyìí. We were able to speak. Àdúrà mi kú bí ẹyọ bíi méjì sí mẹ́ta. Prayer mean like two or three ẹ jẹ́ kí ẹnìkan sọ̀rọ̀. let somebody speak out. mo fẹ́ pe àdúrà ẹ. I want to call your prayer point. ẹni jẹ́ kí ẹnìyàn pariwo orúkọ Jésù. let that person shout the name of Jesus. orúkọ yẹn lágbára. he is so powerful. ó borí gbogbo ìjọba. he is above every other king. orí ẹ̀ la fi sọ wípé. that is why reason why we say that. a ti forúkọ kan fún. a name has been given to him. tó borí gbogbo orúkọ. that is above every other name. lórúkọ that the name of Jesus. ní kí gbogbo wọlé. every nation bow. ní ọ̀run àti ní ayé. heaven and the earth. àti ní ìsàlẹ̀. and even beneath the earth. gbogbo àwọn sì jẹ́wọ́ pé. and that every tongue Kristi ni Olúwa so says the Lord. Oh, for the glory of the Father. ìjọba. he is taking keys from all kingdoms. lọ́wọ́ ìjọba ayé àti òkùnkùn. in the kingdom of the world and darkness. ẹ pariwo. shout. mo wí iná mo bá rí àmì ṣe ìjọba ilé bàbá àti ìyá sọdá lórí èmi àti ẹ ẹ kígbe orúkọ Jésù. In the name of Jesus. Nínú ìgbèkùn ìjọba ìdílé wa. The kingdom of our house. Bí ìjọba bá wà, wọ́n máa ní túbú. If there is a uh, if the kingdom exists, they normally have a prison. Ìjọba máa ní túbú o. They do have a prison. Nínú ìgbèkùn. In the captivity. Ìjọba ìdílé wa. Wàá kígbe Raise your two hands on your head. Jẹ́jẹ́ nìkan sọ̀rọ̀. Let somebody speak out. Ó wà lójú sábà. You are work now. Mo mọ̀ pé Olúwa ń bẹ ń bí. And I know God is here. Ẹ gbà á. Pray it. Ìjọba tó jẹ gàba lórí ògo àti àyànmọ́ mi. The kingdom that reign over my destiny and my glory. Ìjọba tó jẹ gàba lórí ògo àti àyànmọ́ mi. The kingdom that take dominion over my glory and my destiny. Ìjọba tó jẹ gàba lórí ògo àti àyànmọ́ mi. The kingdom that take charge over my glory. Ó yẹ fún àdúrà. ìjọba tó jẹ gàba lórí ògo àti àyànmọ́ mi ó yá fọ́ lálẹ́ fọ́ọ́rọ́ lẹ́yìn ìjọba tó jẹ gàba lórí ògo àti àyẹ̀mọ́ mi fọ́ọ́rọ́ lẹ́yìn. Jésù Olúwa wa. Olúwa gbọ́dọ̀ fọ́ ìjọba wọn ya. The Lord must rent their kingdom. Ìjọba wo? What kind of kingdom? Ìjọba amúnisìn. The kingdom that is slave one. Ìjọba amúnilẹ́rú. The kingdom that take one as a slave. Gbogbo ìjọba kí ìjọba. Every form of kingdom. Tí kò fi tọ́lọ́run ṣe lórílẹ̀-èdè. That doesn't go along with God in this nation. Ní state mi kọ̀ọ̀kan ni. In each state. Ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni. Is it in local government? Olúwa fa ìjọba yẹn ya. Lord rest their kingdom. Amen. Ìjọba tó lòdì sí déédéé. Every kingdom that go against doing things right. Àwọn ìjọba amúnisìn. The enslaved kingdom. Àwọn ìjọba tẹ ẹ̀jẹ̀ wọ gun orí ìtẹ́. The kingdom that stepped up before they get to the throne. Olúwa bí wọn wó lálẹ́ yìí. The Lord will tonight. Ẹ jẹ́ kí ẹnìkan sọ̀rọ̀. Let somebody speak out. Jẹ́ kí n máa fọ àwọn eléyìí ṣe yìí lọ. Let me use the one for closing. Ẹ pariwo. Shout. Mo ń bá ẹnìkan sọ̀rọ̀. I'm talking to somebody ó mọ ìjọba kan láyé àbí. you know a kingdom in your life. wà ní ìjọba ìsàn láyé mi. you say the kingdom of sickness in my life. olúwa fàáyà lálẹ́. lord rent them tonight. sáré mẹ́sẹ̀gì mo ra sọ díẹ̀ yẹn. this message that I share. ó yẹ kí n lè ṣèwé lórí ẹ. I supposed to make a book over it. torí ìjọba òṣì wà. because there are kingdom of poverty ilé ayé ẹlòmí inú ìdílé mi náà gbé kalẹ̀ sí. it is being set up in the family. òsì ní ìjọba nínú ìdílé mi. it is poverty that is training their family. kò sí bó ṣe ní orí ọ̀fẹ́ àti nílu àlùyọ wọn ò lè làlùyọ. no matter how they have the grace of being breakthrough they can never break through. gbèsè ló jọba nínú ìdílé. it is there that is reigning uh, in the life of some people. ẹ ìjọba ayé tí wọ́n gbèsè ní. that is the kingdom in their life is debt. gbèsè ní. it is debt. àwọn míì. there are some ìjákulẹ̀ ni. is a disappointment. àmúbọ́ disappointment. ìjọba wo ló ń bẹ láyé tiwọn gan. what kind of kingdom is reigning in your life. a ní ìjọba àìní láyé mi. you say the kingdom of lack in my life. ìjọba àìsàn láyé mi. kingdom of sickness in my life. ìjọba ẹrú láyé mi. kingdom of slave in my life. olúwa fà á ya lálẹ́ yìí. arrest them tonight. olúwa fà á lálẹ́ yìí. arrest them tonight. ó àdúrà. àìsàn nínú ayé mi. wọ̀lé ayé wò lè sìkàyà ìjọba ìníláyé mi olúwa fàáyà lálẹ́ yìí ìjọba ìjákulẹ̀ láyé mi kí ló mọ ní ìrírí rẹ̀ gan-an kí ló ti sọ̀rọ̀ rẹ̀ di ìjọba náà yé ẹ. tó ṣèlòdì láyé mi. àjòjì tí ń ṣàkóso lórí ilé mi olúwa fàáya ìjọba obìnrin àjòjì yẹn lórí ọkọ rẹ olúwa fàáya sọ̀rọ̀ olúwa bá mi fa ìjọba wọn ya gbogbo àwọn alágbára tó lóun gba ìjọba mọ́ mi lọ́wọ́ olúwa fa ìjọba wọn ya. ìjọba tá a torí mi gbé kalẹ̀ nínú òkùnkùn olúwa fàáya. ìjọba tó ní mi gbé ní ojúbọ àwọn àjẹ́ olúwa fàáyà. you better pray <laughs> fire ó jẹ́ sọ̀rọ̀. olúwa wa. amen. gbọ́dọ̀ jésù olúwa wa. amen. wọ́n á ní ẹ fílẹ̀ àwa là ń ṣàkóso ẹ̀. leave you are the one controlling him. àwọn tó láwọn làwọn ń ṣàkóso ibi tó ti jáde. those that say they are the one controlling where you came out from. ipa àwọn pin látàlẹ́ ìlọ. never concerning tonight amen. bàbá mi lónìí lónìí lónìí. Bàbá mi ló o gbogbo agbára. Bàbá mi ló ní ló ní ló Bàbá mi ló o gbogbo agbára. Bàbá mi. Ọwọ́ rẹ̀ dà ní méjì méjì. Gbogbo agbára. Bàbá mi ló ní ló bàbá mi ló ní òdodo agbára. bàbá mi ló when are raising his head against you and my. gbogbo ìjọba kí ìjọba. every kingdom. tó gbéra rẹ̀ lòdì sí Ọlọ́run nínú ayé mi àti ẹ. rising against you in your my life and my life. Olúwa bì ìjọba náà wó lálẹ́. all this church government down. gbogbo ìjọba kí ìjọba. every kingdom. tó fi rẹ̀ sọ́lọ́run. making himself a god. lórí ayé mi àti ẹ. over your life and my life. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ lálẹ́. As the Lord live and his free lives tonight. Olúwa fa ìjọba náà yá. The Lord tear the government. Ó la fa ìjọba náà yá. The Lord rend the kingdom. Ó ní àti ṣírò rẹ̀ kò kún ojú òṣùwọ̀n. It has been waited and is not put to measure. Báyìí ò lè sọ̀yà. Mo pa á lásẹ̀. I command. Ìjọba ìṣèlódì. Every kingdom that go against. Lórúkọ Jésù Olúwa fà á yá. The Lord rent there. Amen. Gbogbo ìjọba ikú òjijì. Every kingdom of sudden death. Gbogbo ìjọba ìsàn. Kingdom of sickness. Gbogbo ìjọba amúnisìn. Kingdom of slavery. Gbogbo ìjọba àìní. Kingdom of lack. Gbogbo ìjọba ìjákulẹ̀. Kingdom of disappointment. Gbogbo ìjọba ọ̀kọ̀ọ̀kan. Kingdom of darkness. Lórúkọ Jésù gbogbo. In the name of Jesus. Gbogbo ìjọba ìyàgàn. Every kingdom of power. Ó yẹ fàyà lórúkọ Jésù. we rented in the name of Jesus. Ọlọ́run ìwọ́dà. God where are you? bó ti tóbi tó lọ́run. as big as you are in heaven. ṣera rẹ lọ́ba láyé wa lálẹ́ make yourself a king over your life tonight. láyé gbogbo àwọn tó ń bẹyọ lọ́bẹ̀ omi. the life of people that are hearing my voice. ó wí bí wòlíì ni. I say it as a prophet. ọlọ́run mi ìwọ́dà. my God will hear you. ìrìn òní nìdá ayé wòlíì síkìpọ̀. bó ti tóbi tó lọ́run. as big as you are in heaven. sàmẹ́sì káyọ̀dé yìí èlé èlé jò ní. bó ti tóbi tó lọ́run ìwọ́dà. as big as you are in heaven, where are you. sọ̀rọ̀ àrẹ dọ́bà. made yourself a king. Jẹ́ ká yóò mọ̀ pé wọ nìkan la And let the whole world know that you are the only God. Jẹ́ ká mọ̀ pé ìjọba rẹ nìkan ló dúró. Let them know that it's only your kingdom that can stand. Wọ́n gbọ́dọ̀ ìjọba tó bá ṣe lòdì ó lẹ́yìn àó àó yà wọ́n nípa. Every kingdom that go against shall be separated. Èmi ń wí lónìí. I say it today. Ìjọba ìṣèlòdì. Every kingdom that go against. Olúwa fàyà láyé rẹ. Lord let them over your life. Kò di aṣẹ́gun. And you become a victor. Ó ti rí bẹ́ẹ̀. It is so. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Kí ọdún yìí tó parí. Before this year runs out. Kí oṣù tó parí. Before this month runs out. Kí o tó tu ọjọ́ bíi méje. Before seven days time. Alágbára tó ń bẹ lórí ìtẹ́ ìjọba tó ní ọ lára. The mighty one that sat on the throne tormenting your life. Alágbára tó ń bẹ lórí ìtẹ́ ìjọba tó ní mi lára. The one that sat on the throne and tormenting our lives. Alágbára tó ń bẹ lórí ìtẹ́ ń àwọn ọmọ lára. God that sat on the throne tormenting the children of God. mo ní kó fi ayé lẹ̀. Believe this one. Amen. mo ní olúwa já ọkàn ẹ̀mí rẹ̀. The Lord remove his life. àwọn atọ́kùnmọ́kù amọ̀nà ọmọ náà. Those that are not to die and they, are not, they don't want to go. àwọn ìkàgbàlagbà. The wicked elderly people. àwọn ẹlẹ́mìí òkùnkùn. The evil people. àwọn tí ẹ̀mí wọn kì í ṣe ti Ọlọ́run. The one they don't have the spirit of God. The one that look for power in the world. Àwọn tó that receive power from Satan. Àwọn tó that use sir nothing to cover. Tó sọ ara wọn di alágbára. And The turn themselves to be power. They turn themselves to be powerful on the throne. In their own kingdom. Ìdákú kó wá them look for them. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Ìjọba Ọlọ́run kò dìde látàlẹ́. Let the kingdom, kingdom God start tonight. Jẹ́ kí ìjọba rẹ ó dé Olúwa. Let the kingdom come, O Lord. Fi ìdí ìjọba rẹ múlẹ̀ láyé wa. Establish your kingdom in our life. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Jésù Olúwa wa. Amen. Pàtẹ́wọ́ ńlá fún Jésù. Pádàdà pádàdà. Jámi tiẹ̀, jámi tiẹ̀, jámi tiẹ̀. Ìyá ọ̀fẹ́ bẹ̀ àdúrà. Maybe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 connect wa lórí WhatsApp. Connect us on WhatsApp. Fún àwọn àdúrà ojoojúmọ́. daily prayers. Ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí kan náà ni. Call out the same line. zero eight zero. zero zero. six eight. six eight. two five. two five. seven eight. seven eight. nine one. Lórúkọ Jésù á dára fún ọ. Àwọn àdúrà wa àti eh, messages wa. Our prayers and messages. Wọ́n wà lórí YouTube. The on YouTube. Lọ́lọ́kan òjọ̀kan. We have it in many. Ó dẹ̀ pọ̀. And it's very many. Ó dẹ̀ ní ṣe pẹ̀lú ayé rẹ̀. Has to do with your life. Kò sí tó ń la kọjá. There's nothing you are passing through. Tó bá ti lórí YouTube. If you get to YouTube. Lọ wá. Go and search for it. prophet ṣẹ́gun adéníran ń bẹ̀. prophet ṣẹ́gun adéníran. wọ́n ti wá prophet ṣẹ́gun adéníran. search prophet ṣẹ́gun adéníran. wà á rí àwọn àdúrà wa ń bẹ̀. still our prayers there. wà dẹ̀ rí ìyanu bó ti ń gbà. you see miracle as you are receiving. ojoojúmọ́ la máa ń gba ẹ̀rí. we receive testimony every day. láìpẹ́ ìyá ó gba ẹ̀rí tiwọn náà. we receive yours very soon. ní orúkọ jésù. in Jesus name. bí àdúrà yẹn ránṣẹ́ sí ẹbí ara rẹ. share this prayer with your families and your relatives. fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ. send it to your friends also. don't you have your contact. bóyá lórí WhatsApp on your Facebook báwọn media mi. on all other social media. orí bó fi ránṣẹ́ sí wọn. make sure you send it to them. èmi máa ń gbàládùá. I pray it. mo sì tún gbàládùá. I pray it also. mo ti ń share pẹ̀lú àwọn èèyàn. I shall share it with your people. olúwa ó connect ẹ mọ́ lórí rẹ. the Lord will connect you with your benefactor. a connect ẹ mọ́ olùrànlọ́wọ́ rẹ. connect you with your helper. a connect ẹ mọ́ aláàánú rẹ. connect you with your helper. wàá dẹ̀ lẹ́rìí tó ti rí. and you have the testimony you've never have before. bẹ́ẹ̀ la rí o. so shall it be. Jésù olúwa wa. Jesus is Lord. títí tí wàá fi pè fún ẹ̀rí. till you come for testimony. Jésù lolúwa. Jesus is Lord. Amen. Amen.